freetop media ṣáwọn lògbòde mo wí o freetop media ṣáwọn lògbòde o. freetop media ṣáwọn lògbòde mo wí o freetop media ṣáwọn lògbòde o. ó yá ẹ jẹ́ ká lọ àjàdí ikọ̀ mo ní ìyíta ayídó bàbá yí kòkò bẹ́ẹ̀ inú oníkòkò àbàjẹ́ inú oníkòkò kúkú ní dòtòrí pé kòkó lè fọ́ odò kúkú ní fọ́ mo kí n kàbọ̀ sí orí ètò yín ètò wa àlàáfíà lọ́ba pẹ̀lú dókítà mi dáadáa dókítà Ibrahim Sani náà wà lórí ìjókòó tájọ rúpọ̀ tó tó fi dàn lónìí bàbá ẹ bá ń kí gbogbo alẹ́ ẹ bá ń kí akó ojúmọ́ nílẹ̀. kí gbogbo ara lè tí gbọ́ mi a ní fi àìsàn ló gbà a ò sì ní fa àìsàn jẹ oògùn wa lọ́jọ́ alẹ́. mo ní kí ni tá a sọ ń pa ẹ lónìí mo rí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ jókòó wọn fẹ́ wò kí ni ètò ìlera tá a sọ lónìí gangan kí ni tá a sọ ń pa. ẹ tí ọ̀rọ̀ tèmi máa dá lé lórí òun ni tá a pè ní ẹ̀jẹ̀ ríru tó òyìnbó máa ń pè ní high blood pressure. Hmm, hmm. kí ni tí ìfà gan bàbá. ẹ n tó lè mú high blood pressure wá pọ̀ ẹ̀kínní ká má máa nísinmi tó. Mm even medically wọ́n ní eight at least eight hours ní kéèyàn fi simi within the twenty four hours that makes a day begin on simi eight hours ẹ jẹ́ ká wá wo bí ló majority wa sun eight hours. pàápàá lẹ́kọ̀ọ́ yìí. lẹ́kọ̀ọ́ yìí ká jíjáde ní three thirty afẹ́ meet láti seven I close our the traffic I lé ní ten thirty I lọ sórí bed ní eleven forty five I dẹ̀ to fẹ́ jini three thirty Orun yẹn ti legs down eight hours tó sọ pé at least ó kéré jù náà wí o kì í ṣe pé eight hours yẹn gangan ní pàtó hmm. wọ́n ní at least ó kéré jù àwa meet up eight hours yẹn hmm. ẹ̀mí yẹn ò sinmi ẹ̀jẹ̀ ríru abẹ́rẹ́ hmm. nítorí pé ẹ̀mí ò ráyè sinmi tó bó ṣe yẹ kó sinmi heartbeat wa seventy two times per second ó ti ń lọ hundred nígbà tó yà systolic yẹn ti bẹ̀rẹ̀ sí ní high the rate ẹ̀jẹ̀ pin pump tó ń lọ òkè tó ń lọlẹ̀ bó ṣe ń gba artery wall a máa ní a máa fànira fún heart gangan níntàdé ń sọ yìí ò ní symptoms téèyàn máa fi mọ̀. kò sí mọ̀ rárá pé ní. ipe àfẹn tó bá ṣe test ẹlòmíì dẹ̀ ń lọ lójoojúmọ́ from uh, the first month i mean the first day of the month mm. to another thirty days kò rántí pé ó ti yẹ kí n ṣe test débi tó máa tẹ̀ ní jẹ́ ń lọ wò fúnpá mi hmm. jẹ́ ń wo bó ṣe rí jẹ́ ń wo condition heart mi kò sẹ́wọ̀n bọ́dà owó everybody ń lé because of the challenges ahead gbogbo uh, bills tọ́pọ̀lọpọ̀ fẹ́ sàn. So ṣùgbọ́n tá a bá kọ̀ tá a bá tètè ṣe kó má ṣe pé gbogbo owó téèyàn kó jọ ó tún máa padà sórí àìsàn torí n tá à pè lẹ́jẹ̀ ríru yìí àìsàn márùn ló associate mọ́ mẹ́jẹ̀ ríru tẹ́jẹ̀ ríru bá ti múyàn enlargement of the heart dìde hmm. kidney problem at service hmm. paralysis máa lọ hmm. ó máa affect vision èèyàn ìríran èèyàn ó máa affect ẹ̀ ó dẹ̀ ń bí ikú òjijì heart attack àìsàn márùn ti wà lára tí bp bá ti wà téèyàn bá dẹ̀ ti kíyè sára ikú òjijì ni o hmm. àbí kó wá di pé àsìkò tó yẹ kéèyàn jẹ wọn mọ́ ẹ̀ kó wá ti rọ lápá kó rọ lẹ́sẹ̀ kó lọ́la wọn a ní fìbànújẹ́ jẹ wọn mọ́ àyàfi ká tètè mọ bá ṣe máa ṣe hmm. ọ̀pọ̀lọpọ̀ owó lápò ó kan hmm. ó ti lọ gba lápò ó ti lọ ìrònú ìrònú ọ̀pọ̀ ìrònú èyí báwo ló ṣe fẹ́ dà ẹ̀rẹ́ tẹ́lẹ̀mí bá sùn lálẹ́ tó bá wà fi di two o'clock tó bá tají gbàrà báyìí kò súnmọ́ ìrònú yẹn tó ti wọ̀ ọkàn yìí Sir, okay. lẹ́kọ̀ọ̀kan okay. while you are looking at me. okay all right. gbígbẹ́ ẹ̀ eh, eh. exactly okay. right. action. ẹni yẹn kò súnmọ́ hmm. a sí ní dídẹ́ dídààmú ẹ̀mí ìdààmú ẹ̀mí yẹn o ti mú kẹ́jẹ́ ríru pọ̀ pẹ́lú hmm. mi bá ń lọ títí tẹ̀ wo yẹn bó ṣe ń lọ honestly speaking atẹ́gùn ló rìn. atẹ́gùn ló rìn. tó bá kọsẹ̀ lásán ó lè ti bẹ̀ ní stroke ó lè ti bẹ̀ dákẹ́ ẹlòmíì dákẹ́ sí di steering lẹ́yìn wàhálà àṣekúdórógbó tí ò fúnra ẹ̀ nísìmí ìdí ìrètí ẹ̀jẹ̀ ríru yìí ìzíálà ìrònú iṣẹ́ àṣejù àwọn nǹkan tó ń bí nìyẹn kéèyàn má sinmi kó máa kó rònú lẹ́kàn àwọn nǹkan tó ń bí ẹ̀jẹ̀ ríru àtàwọn tó máa ń fi gbogbo ara bínú tẹlifíì bá ń sọ̀rọ̀ a pariwo gbogbo ara bínú. ọ̀nà tó lè wáyé hmm. ẹ̀jẹ̀ yẹn á ru sókè ìmí rí shock lásán wípé nǹkan kọ́kọ́ ṣẹlẹ̀ incident ṣẹlẹ̀ ó fẹ́ jẹ́ ríru láti jọ yẹn bóyá máa gbé kiri ni ẹ hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ tí kíní yẹn ṣẹlẹ̀ kàkà kó dé hospital ah, ẹ bá mi wò ó báwo ni tó bá ń ṣe test á tètè mọ̀ tí ò bá ṣe test ó lè kú kó òjijì tó dẹ̀ ní mú nǹkan tó pa hmm. kì í ṣe gbogbo ẹ̀ ní atẹ́gùn because ìyìn tá à ń pèlẹ̀ jẹ́ ìrírí ó lè wáyé látara atẹ́gùn that is metaphysical out of it tó bá fẹ́ àfẹ́lú àbèlú burúkú lóyún òun náà tó máa fẹ̀jẹ̀ ríru. máa fẹ̀jẹ̀ ríru hmm. òun ló ń bí stroke o yẹ tó bá fẹ́ lu tẹ́jẹ̀ ríru bá ló lè dìbẹ̀ ní stroke hmm. but èyí tó common jù tó pọ̀ jù òun ni this physical tẹ́mi ń sọ hmm. wàhálà kayọ spiritual kúrò ká máa sọ̀rọ̀ nǹkan tí gbogbo à ń rí lè rí ìdààmú wàhálà ìrònú àròjù ọmọ kú ọlọ́run ló ń ṣọmọ ọlọ́run àṣẹ mi ó wá gbé yẹn lẹ́kàn kò wá kọ̀bẹ̀ rọmọ bí ìrònú wá dé ó jẹ gbèsè ó kó lórí business business parun ó wà di wàhálà láńlọ́ọ̀dù yóò sinmi. kò jẹ́ kó sinmi o fẹ́ san bíìlì ọmọ o fẹ́ san bíìlì ilé ẹ jẹ́ ká mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ hmm. ọlọ́run ló máa ṣe tó o bá run ní business kan hmm. ọlọ́run tó fún yàn lọ́gbọ́n tó fi kójú á tún ṣe míì àmọ́ tó bá ti kọ̀ láì ti gbére oníyẹn kúrò lọ́kàn kán lo hundred piece hmm. kán lo hundred herbal medicine kò lè lọ àyàfi kó múrò oníyẹn kúrò tó bá ti sinmi ìrònú tó sinmi wàhálà ṣíṣe tí ó ẹjọ́ à ń ṣe wàhálà à ń jí láàárọ̀ kìtìkìtìkìtì ó ti débi iṣẹ́ láì ní sinmi tó bá ti gbé e kúrò tí ó dẹ̀ jẹ́ kí ronú ẹ̀ lọlẹ̀ tó bá lóògùn á control at heartbeat yẹn padà sí normal hmm. láti bẹ̀ lọ kí ni ìyá overcome ẹ̀ hmm. natural ingredient wà tá a máa ń combine hmm, tó máa fún yàn tó máa mú lọ pátápátá kì í ṣe pé kókàn máa manage rárá tó máa fi ní total cure tẹ́jẹ̀ ríru máa dágbére ẹ máa wò nígbà tó bá ti di pa àìsùn mọ́ tó máa ń pè ní problem of insomnia hmm. sleeplessness ó máa affect brain gan pàtí ó rọrùn sùn hmm. gbogbo nerves ààrẹ àmà weak hmm. ó máa ń result sí nǹkan tó máa ń pè ní Parkinson tó yẹ pé orí ò ní lè dúró lọ́rùn gbogbo entire nerves látòrí ọpọlọ dé gbogbo entire ó ti weak. yóò máa rẹ iṣan ara ẹ máa rẹ but tẹ bá wo product wa tí mo pè ní cardio herbal mixture from the name cardio herbal mixture cardiovascular problem anything related to hypertension hmm. eléyà correct weak nerves ó máa revive ẹ hmm. ó yes ó máa strengthen heartbeat ẹ and normal regulate ẹ kò ní low kò dẹ̀ ní high jù hmm. and moreover ó máa prevent stroke ẹ problem of insomnia àìrónú súnmọ́ adé lọ tálàfíà màdé bonitan ìyẹn product ntọwọ mi yẹn yes ẹ bọ lílo rẹ gan bọ eh, lílo rẹ. alẹ́ la máa lò tẹ bá rí wo bí ara ẹ̀ ń sìn mo kọ́ síbẹ̀ pé caution o do not use this product during working hour àkìlò eléyìí tó ká máa lọ ṣiṣẹ́ tó bá wà ní machine lè tọwọ́ bọ̀ machine kọ́wọ́ gé àkìlò ká lọ wa mọ́tò hmm. torí ó máa jẹ́ kéèyàn sùn á dẹ̀ jẹ́ kí ìmísókè fúlẹ̀ heart wa heartbeat wa hmm. àti systolic and diastolic yẹn á regulate ẹ̀ hmm. kálàfíà lè dé bá ara tá a bá wá sùn yẹn látọpọlọ tọ́lọ́run fún wa tí iṣan ti wá ní sinmi yẹn ti máa máa dé gbogbo iṣan tó ń wí ká revive ẹ̀ wọ́n á padà di ọmọdé tálàfíà máa jíde sára ẹ̀ dáadáa gbogbo nǹkan tó ń jẹ́ hypertension dẹ̀ máa lọ dókítà yìí àwọn àti ẹgbẹ́ tó bá ń tarú nǹkan báyìí èèyàn ó lò ó lò ó lò èèyàn lè lò kó bíi twenty ara ò ní yá èèyàn ó lò tó ké mélòó kára tó yá gan. téèyàn bá ti lo eléyìí iye tó bá lè kún eléyìí tó bá ló pọ̀ jù nǹkan tó ń ṣe burú jù alo méjì. ó burú jù náà ó burú jù nìyẹn àmọ́ ẹyọ kan máa recommend most time tí wọ́n bá ti lọ lò solution máa wá sẹ́jẹ̀ ríro àìrónú sun adìhun ìgbàgbé àlàáfíà dẹ̀ máa dìbò nìtàn. ẹ jẹ́ àṣẹ báyìí dókítà tó rọ́pọ̀lọpọ̀ owó àti àwọn fẹ́ wò kébò náà sì lè rí àkíní ìga hmm. ẹ ńbò náà sì lè ríra ńbò náà ọ́fíìsì ń wà máa sì lè ríra. a máa fún wa ní dítà a máa pe nọ́mbà fún wa hmm. gbogbo ibikíbi tẹ bá wà lẹ́kọ̀ọ́ àbí lẹ́yìn outside Lagos outside Nigeria a máa deliver to that person's doorstep home delivery wa hmm. to ṣe pé ẹni tó bá fẹ́ àwọn gbọ́dọ̀ pé postal services mm-hmm. wọ́n máa bá wa gbé lọ àfi ránṣẹ́ síbẹ̀ so nọ́mbà tá a kàn máa pè tá a lè fi mọ ibikíbi tá a bá wà ká lè dọ́dọ̀ wa nọ́mbà tẹ́ máa pè ní tó bá ní ìdẹ̀ níbikíbi zero eight one eight four six nine zero eight five zero tá ti pè zero eight one eight four six nine zero eight five zero wẹ́n wò pọ́n fẹ́ lọ wo wẹ́bsáìtì láti wo àwọn nǹkan tó kù tẹ̀ tó ń tà lọ́fíìsì yẹn kọ́ bọ́nà lè máa wò ó sí. a lè wò wá sí orí facebook page wa ibrahim saheed at gmail dot com wọ́n lè rí wa ń bẹ̀ then website wa ọ̀rànmíyàn abba for real international www ọ̀rànmíyàn abba for real gmail dot com. ìbẹ̀rù gba àwọn ọ̀rọ̀ yẹn wa ẹ bá ń dá ọkọ̀ yín lẹ́kùnrin kó tó di pé yíyàn dá yín lórí ẹ̀. orúkọ tèmi ni ọmọọba ibrahim adeniran saheed balogun. Hmm, bàbá ọ̀ràn mi yẹn. bàbá ọ̀ràn mi yẹn ilé iṣẹ́ wa gangan ni ọ̀ràn mi yàn abba for real international limited. Hmm, hmm. ọmọ ọba afẹ ni Mm, mm nílé Ifẹ̀ náà hmm. ah, ah. ọmọ ọba Ifẹ̀ gangan prince ló wà níbí. itan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọ̀hún ìtàn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ prince nìyẹn ah, ọ̀hún ìdẹ́ ìjọba ọ̀dọ̀ tiwa báyìí ọmọ ọ̀dẹ lásán làṣà lèmi lọ́dọ̀ tèmi. ẹ gbogbo ẹni tí ẹ ní ìlera ẹ̀jẹ̀ ríru àbí tẹ́ ń wò pé bóyá ẹ ní àgbàlagbà kan tó lè lò ó ẹ jẹ́ kí n fi rẹ̀ báyìí sọ pé Ọ̀rànmíyàn cardio herbal mixture wà fún yín pé pé dàbàdà ti gbé lóra báyìí ọmọ ìyá mi ara ti ya gàgà ni ó kọ́ tèmi Ìbàdàn Adéwálé tèmi lọ́wọ́ the one and only ìrànmọ́lẹ̀ presenter ètò tó ń